all right my people welcome back onto this one well majority of things have been said so far hmm Odudua nation now Odudua nation now now well still on the matter still on Ibagani Adams case well I think this uh, Ibagani Adams case and the uh, is still in vogue right now because hmm, this set of people are still like renewing their power against <laughs> hmm, one human being. Hmm, this is serious. Well, a lady is out right now. Woman calls out Ibagani Adams, and then according to her, she has said that why can't we use this our for share? Hmm. Why can't we use this same for share against no the Fulani killer S men? instead of using it against ourselves. Well, I think we have said these times with that number. In fact, it has been overflogged. That's so we have this kind of power in Yoruba land, yet our people are dying on a daily basis. Yet Fulani are killing our people, raping the women, no, kidnapping, collecting huge sum of money for ransom so we have all this kind of power that we should have just used to engage this set of Fulani killers in the bush and uh, things will just start working out. But instead, the reverse had been the case, and this lady has called out Ibagani Adams that all these things that we are doing is uncalled for. Majority of people have even reacted. In fact, to the extent right now, if you talk about Ibagani Hadans, people be like, I beg you, forget that man. <laughs> Hey, hey, that is so, it's so serious. It's, it's worse to that level that the majority of them will tell you, I beg you, forget that man. He does not have good plans for the Yoruba nation. And then I was not like, this shouldn't be happening at all. Yes, at all, it shouldn't be happening because we are one. We are supposed to be one and the one forever. All right, my people, I'm going to leave you out to listen to this audio. Majority of people have been of the opinion that, oh my goodness, woman, you have just said the right thing. Why can't we use our for share our power in the bush to send these killer S-men away from our land? All right, my people, listen to this while I come back later for more analysis. Listen. aṣọ́gun wà ogun tá a wá ní ká fi ba tara wa jẹ́ ni àrẹ́dì láti fi ṣe Yorùbá nation ká fèsì àwọn Fúlàní ká ṣe ìpè kan fún ọba ìkọ́lẹ̀ bá faṣọ ya ìyẹn pé irú àwọn ìwòye wà ní nílẹ̀ Yorùbá àwọn òwò tẹ̀ ti lọ tọ́jú pamọ́ tẹ̀ sọ pé wọn kì í rí ẹ̀kọ́ ṣoṣo ń gbé jáde àtọkùnrin àtobìnrin ẹnìkan ṣoṣo ẹ wá wọn ẹnìkan ṣoṣo ní ègbè ó ṣe ṣéèmù fún mi pẹ̀lú oòdùà ní mí tọkàntọkàn ẹ má jẹ́ ká máa ṣe nǹkan bàjẹ́ ẹ má jẹ́ ká ṣe nǹkan ká tún máa ṣe bàjẹ́ ẹ má jẹ́ ká máa ṣe nǹkan ká máa ṣe láṣẹ bàjẹ́ àwa Yorùbá tó wà dán dojú kọra wa. kọra wa àwa sọ̀rọ̀sọ̀rọ̀ tó jẹ́ pé nínú yín náà ń sọ̀rọ̀ kọ́mì nǹkan tí dára lè ṣe ó ti ẹ̀yẹ kẹ́ ẹ ti ẹ̀ṣì wò ó kẹ́ ẹ fi ọgbọ́n gbé e. àtúnṣe ní ká wà gbogbo àlà ń wá pé kí gbogbo ẹ̀ dà kí gbogbo ọ̀rọ̀ àwọn fúlàní kọ́ má fìyà jẹ wá gbé e. kò ń ṣàwọn ló tún yẹ ká tún máa dojú kọra wa ká máa bára wa jà èmi náà ti pé bàbá rí i mo ti pe ààrẹ rí Ààrẹ Ọ̀nà Kakanfò kárí pé bàbá mo ti pè yín rí mo ní ẹ bá wa wá àtúnṣe sí i tó wà nílẹ̀ yìí torí pé mo mọ rírì Oòduà nígbà tí Oòduà bẹ̀rẹ̀ àwa náà kéré nú ayé díẹ̀ àkéré nú ayé tàbá jọmọdé àwa náà lóye alóye àkíṣòpònú à ń ṣapọ̀dà à ń ṣamukú mẹ́kọ̀ọ́ amọ̀pá tí OPC kó nílẹ̀ Yorùbá ní ìgbà tí OPC sì jẹ́ OPC èmi ò mọ̀ ti sí yìí o torí èkó yé èmi o èmi ò mọ̀ ti sí o ṣùgbọ́n ní ìgbà. tó sì wà tó sì wà digbí kó tó di pé bàbá wa Gani Adams yà lẹ́yìn Fáṣẹ̀hùn wọn bí Fúlàní kọ́ kó lórí burúkú ṣeun wọn á ti fọ ìyá gbogbo rí ṣùà pé tí wọ́n ti rún OPC èmi rí i pé OPC ní ìgbà ayé bàbá wa Fáṣẹun àti bàbá wa Gani Adams yìí náà torí pàrọ̀ náà wá bẹ̀ igbákejì ni bàbá níbẹ̀ ìlú tòrò bàbá ìlú ò gbọ́dọ̀ bàjẹ́ lórí yín ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ẹ̀yin lẹ tọ́ lọ́wọ́ èébú ẹni tó bá dẹ̀ ti lólùgbèjà kì í jà lóòótọ́ ṣùgbọ́n tó bá jẹ́ pé èèyàn tó ń bá yín jà tó jẹ́ pé wọ́n kàn déédéé bá yín jà tí kì í ṣe orí ọ̀rọ̀ Yorùbá bàbá lè àwọn ọmọ yín lè take action ọ̀rọ̀ tó wà lẹ̀ kò gbarú eléyìí rárá a fẹ́ gba Yorùbá nation èyí gẹ́gẹ́ bí Ààrẹ Ọ̀nà Kakanfò ipa yín ló yẹ kó pọ̀ jù níbẹ̀ yín ẹ ti jẹ́ kíjọba mọ̀ lóòótọ́ àtàwọn ọmọ yín òun ni wọ́n ń pè yín ṣàkíyèsí sí i wọ́n ní ààrẹ ọ̀nà kakafò kí làwọn fà rẹ ṣe kí ni kí ni ìtumọ̀ ààrẹ bàbá wọn rí iná ń bù yín bú mi ẹ jẹ́ kí wọ́n bú mi èmi ni mo fẹ́ ṣàtúnṣe kẹ́ ẹ wá bá wa dìde bàbá ní àwọn ipò tí wọ́n rò pé bẹ́ẹ̀ ṣe wà yẹn ìpè bẹ́ẹ̀ ṣíbí tẹ́ ẹ̀ wà yẹn Sunday ọmọdé yẹn mọ́ ó yẹ kẹ́ ẹ̀ ti jà fún nǹkan tán mìíní nìyẹn ẹgbẹ́ adúrú èpè táwọn ọmọ yín lọ gbé kò dáa o bàbá wí àkúbà wí ọ̀run là ń lọ o a jẹ́ pé nígbà tẹ́mi náà pè yín sákìyèsí bàbá a jẹ́ máa máa wọ̀n mí lépè

that as the Are Ona Kakanfo, you should expect these people to talk against your government. You should expect them to criticize you, and that will now make you to do better. That any leader that wants to do better must expect criticism and shouldn't take it for any insult because this set of people are your followers. This set of people know what they want, know what they are expecting from you before they called you to be their leader or before they supported and voted for you to be their leader. So you should expect them to criticize you so that you can do exploit. All right. And then that is just it, my people. No be small something. Oh. All right. Oh. And then that is it. Meanwhile, let me have your take on this, my people. And remember to subscribe for more updates if you are new on this channel. Thanks and God bless.